وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم فلجم بعلوك رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام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 ربنا سبحانه وتعالى فضل أهل العلم وأعلى شأنهم ورفع درجاتهم وأبى أن تخشاه قلوب بني آدم أو أن تخشاه القلوب حق الخشية إلا قلوب العلماء أمتنا كفى من أهل العلم شرفا أن جعله الرحمن ورثة أنبيائه جاء هذا من حديث أبي رضي الله تعالى عنه وجاء من حديث أبي الدرداء رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم رضا بما يسمع وإن العلماء ورثتنا أنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه فقد أخذ بحق واقع أمتنا جعل رسول الله صلى الله عليه وسلم فرض العلم فريضة على جميع الأمة جاء هذا في من حديث أبي مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أمة الإسلام فربنا سبحانه وتعالى قد أوجب الرجوع إلى أهل العلم عند الاختلاف ماذا قال ربنا سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون قارن طاعته بطاعة بطاعة طاعة رسوله صلى الله عليه وسلم فقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أمة الإسلام كفى بأهل العلم وبالعلم كذلك شرفا أن سخر الله سبحانه وتعالى إلى العلم جميع مخلوقاته فيستكبرون له قال رسول الله صلى الله عليه وسلم معلم الناس خيرا يزدق له كل شيء الحديث فقد قرأت فاشق أصبح لكم كانت كلمات النبي صلى الله عليه وسلم أنه عند رفع ملك السبوة رفع تلقوك النبي وفاني تلقوا لك أتي أمرنا كذا الصحابة تقول طوال سأمتعك فإنه النبي صلى الله عليه وسلم كان جامل من يوانا الجو فقد يوانا يوانا تلك àwọn afáwa ìṣe wọn pé wọ́n lè fi jẹ́ o àwọn ìyá wa àwọn ọmọ wa pé wọ́n lè fi jẹ́ àwọn àná wa àwọn ọ̀rẹ́ wa pé wọ́n lè fi jẹ́ jọ̀mọ́ wọn bẹ̀ fún ọ́nà sí ìbẹ̀rù ọ̀sán àwọn ọ̀sán àná wọn àmì kúmọ̀ ayé lè fi mo ti ń bẹ̀ wọ́n pè ní àdínkù níbi ìfòṣùwọ̀n ti bá ìbẹ̀rù èyí tó tí a jẹ́ ọlọ́run lójú àwọn èèyàn tí kọ́ ó sì ti bàjẹ́ ọlọ́mọta àtọ́ ọ̀fẹ́ wọn. Wọ́n máa ká ìrìn náà. Àwọn ọ̀pọ̀ wà dára ó sì kà wà lùdù bíbọ̀. Nítorí rẹ̀, ó ti wá ní ìjọ ní mímọ́ òfin wá lára ìmọ̀ká. Ọba dẹ́ta, ọ̀rọ̀ nàbì ti wà ní ìwúdà. Ọ̀nà náà, ìmọ̀ tí ó máa fi àǹfààní ìmà tí ó máa fi ayé ẹni wọ́n máa lọ sí ìyọ̀tọ̀ ọlọ́run ìmà tí ó máa sọ ẹni wọ́n máa kú òdìdí ìdìbò ọlọ́run arúgbálà òfúlà òbí ìlọ́tọ̀ ọ̀gá bí láti pàtàkì òkè wa jẹ̀mọ́ra tí orí rẹ̀ wá wà àbí orí rẹ̀ kọ́ ṣé òótọ́ rẹ̀ ìlàgbẹ́nà àbí òótọ́ ọ̀bẹ̀ kọ́ tí àwa gangan kọ́lá tí ọ̀pá ìmọ̀ àdáwó mímọ̀ àwa sì ní ọmọ mẹ́fà. هذا الرسول نبي بكفر وأنثى المدثر النبي صلى الله عليه وسلم ọba dẹ́dà ọkọ̀ ti ànábì pẹ̀lú kíkọ̀ máa nínú kúmọ̀ ìkọ̀tí ẹ̀tọ́ bá jẹ́ ẹ̀tọ́ wáyé gbogbo ìmọ̀ tó bá ti ń sàǹfààní ọba tí a yọ lórí ṣùgbọ́n dájú lórí lórí kọ́nà lọ́wọ́ bọ́lá ọ̀sùn. Àti tó dé gbogbo ọ̀mọ̀lẹ́ òní ọlọ́run bí báyìí, ànábì bí báyìí, tó jẹ́ ilẹ̀ ẹ̀sìn tí torí mọ̀ ọba dẹ́dà. Jọ̀mọ́ra ọba dẹ́dà kọ́bàrà àwọn àfà pípọ̀ nítorí wípé kò sí àwọn òṣìṣẹ́ mọ́. Àwọn àfà yìí náà ìlọ́ba àtẹ́tà yóò dá kí wọ́n jókòó lórí àti àwọn òjìṣẹ́ جاء هذا من حديث ابي هريره كما عند الدرداء رضي الله تعالى عنه وارضاه ان كثيرا لا تمكن ان وقت دمشق لọ́dọ̀ àbúdàdà torí kọ́kọ́ pé àbúdàdà yìí àdíyìí kan bẹ tọ́jú ẹni tí àlẹ́bí sọ gbogbo wọn ẹni kankan mẹ́fà ọ̀sán àbàdàn lọ́wọ́ bọ̀dá ìjọba ìwé fún mẹ́sì kan náà wọ́n tó kọ̀ yàtọ̀ dàda wọ́n ti kó mẹ́tìlẹ̀ nínú nílò dàmẹ́sọ̀ tó jẹ́ kápítà súwíà àwọn ilé ìròyìn ìgbèrè síríà súwíà ni wọ́n kò lẹ́rọ wa ẹni ìwá àtọ̀rẹ̀ yára ní kẹ́ẹ̀kọ́ torí àdíṣe ọkọ̀ ìdí tí wọ́n kọ̀ láti ọ̀dí náà ọwọ́ ti dàmẹ́sọ̀ ó kí lẹ̀ sórí àkúrà náà ó dájú wọ́n ń tẹ́gbẹ́ mo gbọ́ tí àbí ìlú jẹ káàkiri ti sọ ní ìdáhùn ìlú ìlú ọkùnrin wọn ó ti sọ àtẹ̀kùn torí ẹ̀yìn jẹ́ ọ̀sẹ̀ tó wá fún bẹ̀rẹ̀ ó òwò tó wá jẹ́ nínú ẹ̀sùn olóòrò ṣé bẹ́ẹ̀ ni ẹjọ́ sọ rẹ̀ nù ó ní ìtura nígbà tó ní àwọn ìmọ̀ àwọn ṣùgbọ́n táàbí lọ́wọ́ ìwọ jẹ́ ìsọ ìmọ̀ yóò jẹ́ èrè fún ìrìn àjò ó من سلك طريقا أمن طريقا يلتمس فيه علما كيف يوفر يوم كل وجه لما صنع كذا النبي كل كذا رمضان يسمع كل ضرب ذلك في ضرب ذلك حلال حرام سهل الله له به طريقا إلى الجنة نقول عليه سهل الله به طريقا من كل جنة ọba akẹ́kọ̀ọ́ náà wọ́n na ọ̀nà kẹfọ́ tọ̀ tí ó mú ìtọ̀ náà ń tẹ̀fẹ́ bọ́ọ̀nà bá bẹ́ẹ̀ náà ẹ̀kú tọ̀tẹ̀ ìjàmà ọ̀rẹ́ lọ́ta wọ́n rẹ̀ àwọn mímọ̀ wọ́n ti bára àtúmọ̀ ní ìsinmi pé ọ́fíìmọ̀ yóò ṣe òun yá àdúrà lẹ́nu aláìmọ̀kẹ́ nígbọ́ ní ìtọ̀jẹ́ wípé ọ̀lẹ́ ti fi mú tọ̀ títí kò pé nǹkan tó mọ̀ fi kọ́ bàbà rẹ̀ òun sọ ọ̀tà àtọ́lá ìfún nígbà kí ni ìṣẹ̀lẹ̀ náà ti fẹ́ ó sì dàgbà bọ̀ àtàwọn àdúrà àdúrà ti pé ní bọ̀rọ̀ kò rí mímá kó jẹ́ kó kọ́ kọ́ ó ní kódà láwọn ọ̀rẹ́ tó lọ́wọ́ ti fún àwọn mímá wà ní ìlú ìmọ̀lá ìjọba lọ́wọ́ àti àtàlà ìjọba ìgbẹ̀yìn ẹ̀jẹ̀ bá wọ́n ìjọba lọ́wọ́ àti ìgbẹ̀yìn àwọn mẹ̀lẹ̀kà àwọn àbáàbọ̀ àwọn àpákan náà láwọn lè kàwọ́ rẹ̀ àwọn ọ̀sẹ̀ ọba pé ọ̀rọ̀ èyí tó wọ́n tẹ ìyẹ̀wò apákan tó báwọn ní ìdòdó náà wọ́n tẹ ìyẹ̀wò yẹ́rì tó bẹ́ẹ̀ kan bọ̀ wọ́n tẹ̀ rẹ̀ tẹ̀lẹ̀ olùfẹ́ lọ́sọ̀ lè kọjá lọ láwọn lè ká wọ́n wà tẹ ìyẹ̀wò alẹ̀ fún ẹ̀wọ̀ sí wáyé ìmọ̀ ọlọ́run ní báyìí àti ní báyìí tí èèyàn bá jáde lọ sínú ọdún ìgbà bàbá tó kàwé yẹ kí wọ́n lò ó lọ́nà yọ ọ́ ṣùgbọ́n lọ sí ìwé tó ti padà bọ̀ bẹ̀rẹ̀ kọ́ ọ̀fẹ́ yẹn lẹ́yìn ṣùgbọ́n ti lọ ilé tí láti tó kó lè kó wọlé láyé ìgbà máa kó lẹ́yìn lẹ́yìn tí èlé ìṣe tí ó ti padà torí kíni rírọ fi máa yẹ fún láti máa fi fún òun pé ìtọ́nà lọ́dún sí náà wá àwa náà sì lọ́dún yọ ó jẹ́ wọ́n wá ní wà ní ìṣẹ̀lẹ̀ ìgbà máa wọ́n lọ sí àwọn àfáà jẹ́ òwú ìyẹn àwọn ní wọ́n ti fún àwọn àgbẹ̀bí ọlọ́run àwọn àpò àwọn àpò àti ìlú kan nínú ọdún. Àwọn làbà ojú kan àti ìlú ọdún. Tí àwọn tí wọ́n ti ọ̀pọ̀ òbí olóògbé ń tẹ́ gbéyàwó wọn lọ ọ̀pọ̀lọ̀ wà bẹ́ẹ̀ ló wà ní China. Táwọn àmì tó máa ń tẹ̀lé báwọn ẹ̀ pàpà ẹ̀rọ kò bá ẹ̀ máa náà sùn. Àdéhùn yìí lọ, làbúkè ti já wọn bọ́ọ̀lù wà ìnáyẹ̀wò àwọn àbáàkẹ́ tí wọ́n dá àwọn alọ́jẹ́ Yorùbá sábà tí wọ́n ti bá máa lẹ́rí pọ̀ sápẹ́ lábá ẹ̀jẹ̀ tó kò lè sí ìlàlẹ́ ìsapọ̀ sápẹ́ lábá ẹ̀jí wọ́n ẹ̀ sọ́kà àwọn ọ̀kà sápẹ́ lábá sápẹ́ lábá lórí ẹ̀ sápẹ́ lábá àlókì sí fẹ́ lábá. wà ní ìlẹ́dùnkà máa àwọn àbá wọ́n wọ́n fún àti àwọn ẹni wọ́n jogún àwọn àgbẹ̀bí ọ̀dọ́ àlejò wa ni wọ́n sílẹ̀ fún ìyàwó yàwó nítorí. wà ìgbẹ́jọ́ wọn máa àwọn àbá àwọn tó làbí à lọ́jọ́ tó fún àwọn ànábì ọ̀nà ànábì ọ̀nà ló ní mo ní ṣúgbẹ́ láti ní òdòdó ẹ̀ ẹ́ ti mọ̀ nípa babaláwo làwọn ilé kàkọ́mẹ́sẹ̀ làwọn ilé ẹ̀ẹ́lẹ́ ojú òkè fún ilẹ̀ tó gbòòrò torí kìí láàrin tí ọ̀pọ̀ ẹ̀tẹ̀jú wọ́n ti fún ọmọ lóṣù bí mẹ́jọ pàtó láàyè bí ṣe ń dápò tòró ní ó tún ìbò sí ilé bẹ̀ padà ṣe àbá alábìsọ̀ ọmọ kí lọ́pọ̀ tó ṣẹ́gbẹ́ ilẹ̀ Yorùbá jẹ́ kí wọ́n dápò àbá ìjọ́ ìdẹ̀lẹ́gbẹ́ tí wọ́n gbọ́ ajẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ọlọ́run ìdí pàtàkì pé fún àdókò ìdíje wọ́n sọ lẹ́nu kò sí ìwà balẹ̀ àwọn tí wọ́n lọ́ta ọ̀rẹ́ náà ayé méjì àwọn èèyàn ilà àwọn adúgbò ìdìbò kò fẹ́ sí ọlọ́run kò sì gbé ẹbí sílẹ̀ tí wọ́n ti sábẹ̀ lọ́dọ̀ kò sí ẹ̀jẹ̀ lọ́ba tí wọ́n pè é àtọ́jú tó ní ẹ̀sìn ìgbà ọ̀rọ̀ nígbò gbé ìgẹ̀gẹ̀ náà ní láti àwọn àgbáyé tó kọ́kọ́ kọ́ ẹ̀kọ́ bí ẹ̀jẹ̀ tó gbèsè náà láti lẹ́yìn lẹ́sẹ̀ tó fura yìí ó sì mọ̀ ọ́n kí ẹ̀ ní pẹ̀lú ìgbà nígbà yẹ ẹ̀bọ̀ ní ọgbọ́n àwọn àdúgbò tó ta yẹ ìwé ìwé náà lọ àwọn ọmọ náà lọ́dọ̀ ayé bẹ̀. wọ́n ní báyìí tọ́wọ́ ìgbà káwọn ọmọ

ẹni ló bá wọn nù yín tọ́wọ́ bọ̀ ẹ́kẹ́ ọmọ ẹ̀ka ẹlẹ́ fún ewé wo gbọ̀ngàn wọ́n ti láyé ẹ̀ka wọ́n ti sẹ́yìn tó mọ̀ sábà. Bàbá bàbá kó tó ní báyìí. Fọ́nà wà fún òkú kí ọmọ yẹn tó yẹn méjì làwọn tí wọ́n ti tẹ̀lé àwọn tí wọ́n ti ń fi owó ọ̀yẹ́ tó àjà tí wọ́n ti ń fẹ́ tí wọ́n mọ̀ pé sáà bá sọ́wọ́ náà ti sọ àwọn ònìyó. mọ́àlù ń sábà wọ́n ti yàgò náà rọ̀ ìlà àjábà tàbí sáàlì tẹ́lẹ̀ tó wà tó wọ́n bá wọ̀ ẹ̀jọ́ ìdí yóò bẹ̀rọ̀ rí pé àwọn ọ̀rọ̀ hákàtù bí fóònù hálákàtù tàbí ọ̀pọ̀lọpọ̀ ọba tí máa ń gbé àlàmọ́ ìtàbí ọ̀yẹ́ kò sí nǹkan ìjọba kan kọ̀rẹ́ tẹ̀ kí wọ́n ọ̀gbọ́n tẹ ẹgbẹ́rẹ́ èyí mélòó rẹ̀ tó lẹ́kọ́ tó ìgbésí lọ́dún hálàkà ìmọ̀ta lọ́wọ́ gbogbo ẹ̀sìn bá fọ́lọ̀ èdè yìí ló ń ṣe ìta wọn. ó kí ó tẹ́ ó ní báyìí ò lè bàbá òun àdúgbò wò fi ọkọ̀. ó kí ó tẹ́ ó ní wípé kò lè bó ti yẹ fọ́ àdúgbò wọn máa ń gbọ́ bọ̀. ó ti bá papọ̀ àbáwá gbé báyìí ọwọ́ àti ìfá yóò yọ pé àwọn tí ó dẹ́gbẹ̀ ní orí olùdókòwò náà kí olùkéré bẹ̀ gbogbo pàṣẹ kí olùkéré bẹ̀ jùmọ́nà ìpadà síbi pọ́lọ́pọ́ òṣùlù ibẹ̀ ní wọ́n wà kọ̀kọ́nà wà wọ́n tó bẹ́ẹ̀ sí lẹ́kítọ́ àná ọlọ́pùtọ̀ bíbọ̀ wọ́n máa ń lọ láwọn pé kake su ko ne bai ta ba ta kake bari ne a ti fara ki biyo ba wani ne ko ba ne ke ba ta ta ba ne ba ta ba ta wata ne ko ne to ba ma ne bi ka ji bí a máa lọ bẹ̀rẹ̀ lọ́ba ní ọ̀nà tí kì máa bá wọn bẹ́ẹ̀ nígbà máa lọ èsì ìyẹn ẹ̀lẹ́gbẹ̀ ọkọ̀ èsì ìgbẹ́gẹ́ ìgbà tí wọ́n bá wọn ní ọ̀rọ̀ wọn rẹ̀ nìyí. tí wọ́n ní oúnjẹ tí wọ́n lọ́wọ́ tí òkè náà yà àkùnrin ìfọ́dọ̀ ìlú tó tilẹ̀ ní wọ́n olùbàdàn lọ sí ẹgbẹ́ ìfọ́ àdúgbò kan tó ọwọ́ wá pàṣẹ ọ ọgbọ́dọ̀ gbà sínú bẹ̀lẹ̀jẹ́ o rà fún kí o ìgbà tọ̀fẹ̀sì lọ́mọ àjọ tó ju ọba tó lọ́mọ àjọ. ìjọba wá pé kọ̀ọ̀n pé ọwọ́ àwọn wálé tó ti dáwọ́ sí ìfẹ́ náà tí èèyàn ní ti àwọn wọn ó ti dáwọ́ kí ló ìrònú kí àwọn aláṣẹ lọ sí gbogbo àwọn ará yìí kàmá jẹrẹ lẹ́yà káwọn ti kú. olùlẹ̀ tọ́ba kan ní kó ìgbà náà wá gba àwọn ọ̀dọ́ sábẹ́ ọ̀dọ́ wọ́n wà ọ̀dọ́ bá rẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ ní ọba tó ń fà fúlàjì kékeré tó ti rẹ̀ ká ọ̀rọ̀ máa gbọ́ ọ̀gbọ́n ìgbà àtàdá ọmọ ìgbà ìbọ̀ ìdílé tí ó bá ní ẹnìkan wáyé wáyé wá mú òye tí èmi mẹ́ra bí ma sọ à ìgbà bàbá náà bá ká ọlọ́rọ̀ àtàdá àti ìfún àmà bẹ́ẹ̀ ń jọ́ta àpárí ìfún àwọn tó ẹ̀yìn àwọn tó ń bẹ́ẹ̀ ìkẹta tó wà sí fún àdúrà ìlú èyí ṣe ká sọ wà láàrin ìyẹn o fún ìjúwà àgbé ìgbà ọmọ ẹgbẹ́ ọ̀gbà ojú lórí àwọn àgbébẹ̀ àbọ́sọ̀kùtù àbọ̀ ọ̀sà àbọ̀dàbọ̀wẹ̀ yẹ́wò àwọn ọmọ ọmọ ṣàgbéjì wọ́n ti sàn ẹ̀ẹ́ kárí múnà èyí lọ tó ń jọ pẹ́pẹ́ gbàtọ́ rẹ̀ pẹ́ ní wọ́n náà bàbà àwọn pàdé mẹ́gbọ́n lọ wọlé wọlé wọlé láti gbogbo tí mo lè bá ní ìtẹ̀sán ẹgbẹ́ ó lè fẹ́ wá náà ní nàbà lọ pàdé wọ́n ló gbogbo rẹ̀ ìgbà tí ó kò wọlé ní lọ́dún tó bí àwọn àtọ̀gbọ́kùn bí bẹ́ẹ̀ jẹ́ pẹ̀lú lé inú ọ̀gbọ́n gàdá rẹ̀ Ah! Irú kí ni wọ́n ní lẹ́kẹ̀ẹ́ ìtàkùn ẹ̀mú? Kí náà wọ́n ti ká? Kí náà lọ sí àwọn ìbájá wọn bá káwọn bẹ́ẹ̀? Àjọ́ pàjẹ́ ìjọ́ fún dípò tí ụmụ fi wọ ẹ̀jẹ̀ wọn kàdá ní ọmọ alá nígbà tó wò ó sára jọ làwọn bá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ nínú ẹ̀jẹ̀ lọ máa tó fún wọn ká tí wá tó fi mẹ́ nǹkan gbogbo bí wọ́n wà wá fi sàn wọ́n wọ́n sá gàdúrà ọ̀dọ̀ sí wọ́n sá ti dùn ọ̀kẹ́ta ìrìn ẹ̀kọ́ pé bẹ́ẹ̀ kẹ́kẹ́ rẹ̀ wọ́n ní ojú sí ìpọ̀ ọkùnrin àti ìlú wọ́n ní ẹgbẹ́ kan wá lọ sọ́kọ́ lọ́wọ́ pé yé ń tọ́ ọ̀rọ̀ tó òdo alágbára ní ọjọ́ àwa tún gbára lọ́wọ́ wọ́n ní kí n àtọ́ bẹ́ẹ̀ àwọn òun oṣù jẹ nǹkan ti ọdún kan làwọn ará ìyàwó náà ti fẹ́ yàwó ọdún kan náà bẹ́ẹ̀ yà àkọ́kọ́ ọdún náà lọ nínú ẹ̀rọ mẹ́ta ọdún wọn lọ nínú ẹ̀rọ àkọ́kọ́ kọ́ kó sí ẹ̀rọ ìdájẹ́ àti ìdílọ́dún àdìkú àpàtì èyí sí ẹgbẹ́ gbogbo ẹ̀dí òṣèlú o ń lọ. Tí bàtàkùn èèyàn sọ wípé báyìí àwọn bàtẹ́ káyọ̀ náà fún àwáyé wọ́n ẹ̀dá àti ìtàn lọ wọ́n kàn lórí ojú ìjọba ìjọba ìkó òjú pa. Wọ́n lọ bá àwọn ọmọ náà mọ̀ àwọn ọmọ yá. Aláwọ̀ tọ́kọ mẹ́jọ yìí, àwọn ọjọ́ ìjọ ẹ̀ ìwúmáwò èèyàn lójú ogun. Kò sì ní ìmọ̀tò ló wà nígbà bá ń ta wọ́n bá ìgbà lọ́wọ́lọ́wọ́. Ìmọ̀tò wà dandan lọ́wọ́ ṣe o. Ìmọ̀tò bọ̀ jù. Àlébì kí ni ó dòwú àbíwọ̀n ni wà ní ìrìnlẹ̀ àpìyà láti wọ́n ti fún ìrọ̀ ọ̀dà hàn àwọn àgbẹ̀jọ́ ọlọ́run kìlẹ̀ mo ò fi dọ́là àti àwọn báńkì lẹ́wọ̀ mo fi dírá mo fi dírá ìlẹ̀wọ̀ wà ní ìlànà àwọn ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ ìmọ̀ ni wọ́n fi ilẹ̀ pàmò àkọ́tà àkọ́tà àkọ́tà ti hàn sí wà bí ẹ̀kọ́ bá yẹ kí wọ́n mọ́ tẹ̀sẹ̀ gẹ́gẹ́ wọn fi jó nímọ̀ ọ̀sẹ̀ ẹni tó jẹ ìrètò olùmọ̀ ti fi àná ده الحديث عن الحديث الكبري وعن ابي هريره بالذات حسن قدرة من الدنيا الأولى أتوعين آية التي في جبل الجاهل ما سبحان الله ما سبحان النبي طبعا طبعا طبعا طبعا أجدع في طبعا الجاهل Àyè ìgbéyìn àwọn tí ó ń ní lọ́nà àlàyé ó ti sí wọn. Ìkọ̀ tí ọ̀bà ní ojú wọn ni, àwọn èèyàn ló wọlé bíi pé wọ́n yẹ kó lè máa ṣe àpò àìsàn ẹ̀kọ́ àwọn. Kí ló jẹ́ kí ní àṣà? Bẹ́ẹ̀ni ọba jẹ́ kí ìjọba jẹ́. Wọ́n ní wọlé bẹ́ẹ̀ mọ̀fẹ́, owó ẹ̀kọ́ kí ń di ìmọ̀ wọn ni kò wá pọ̀. Àbùkù ní ọkọ̀ jẹ́gẹ́lẹ̀ tó ti di àpò méjì, àbúrò àrẹ ọkọ̀ sáyé. Owó náà ló wọ́n máa ṣe fún ọ bẹ́ẹ̀ kó lè bá tọ̀. Bó bá ti ń pọ̀ ní ọmọ àwọn. Bẹ́ẹ̀ kọ́kànlá mú bí i àti kọ́kànlá ìlú tó dálẹ́ ó jẹ́ òwò májò jẹ́ kí olú hàmà lọ sí wọ́n tún lọ́wọ́ máa wọlé owó máa ń sọ ọ̀nà àjẹrù ẹwà rẹ̀ àdúnyà mẹ́rin náà ayé ìlú gbẹgbẹ wà mẹ́rin náà sí à gbogbo títí ìgbẹ̀rù náà ẹ̀kọ́ tí yẹ́ yóò lè bọ̀fẹ́ fún ọkọ̀ báyìí bọ̀fẹ́ fún ọkọ̀ báyìí ẹlòmíì nígbò òun fúnra wọn ní ẹni wà náà wọ́n bá wọn ilẹ̀ yìí kò náà ẹni nígbà ara ti kú ó tó lọ ẹ̀wọ̀ ẹ bá fi ìdílé àwọn òun náà ẹni nígbà òun tó lọ ọlọ́run ẹ̀ ti dé sùn wọ́n mọ̀ nínú ọ̀bí à àníbi wọn á gbà yọ bíbí làwọn ọ̀bí àti bíbí àti bọ́pá lè tó yàtọ̀ lọ nínú ayé ní nǹkan ọ̀dà nígbà tí wọ́n ti rọ́ ọ̀dọ́lá Àwọn àjárí làbí ìlà àti ìkàtó lè máa darí ẹni lọ́sí ti máa rántí ọlọ́pàá ẹwà lọ́wọ́. Wà láàárín mú wà lùmọ̀ta àrùn ní ìkàtí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀bá ti ó mímọ̀ àti ọmọ tí ó náà ń fọ́ àbá àtọ́mọ tí ilé. Eléyìí ń ní àmì náà.

àtẹ̀jù àwọn tí ọ̀ láti bí òkú orí kẹ̀kẹ́ tààtí lọ wá ọ̀bẹ́ ìgbẹ̀ ìlànà àwọn yẹ̀kú tó wà ní ìgbìmọ̀ lójú ìgbọ́pọ̀ ìfẹ́ẹ̀rẹ̀ fún ọmọ ọ̀gára nínú àwọn àgbà àbá àlàyé kúfà wọ́n di olórí gbogbo àwọn náà ní kúfà wọn ò bẹ̀rẹ̀ pẹ̀lú bàtà àti wọn bẹ̀rẹ̀ wọn ti lé pọ̀ sí ìyá ẹ̀rọ ẹ̀rọ ẹ̀dá wọn bá fún ọ lówó ní ẹ̀rọ ẹ̀rọ ìlọ ìjọba ní ẹ̀rọ ìlọ ìkíni àdúgbò ẹ̀rọ ẹ̀rọ ìlọ nítumọ̀ ìyá tó wà nínú ọmọ rẹ̀ yóò gbà wọ́n ilé ìyá tó ti ti gbà wọ́n nígbà wọ́n wá àbá láti fi fẹ́ àwọn ẹran jẹ wá ní wọn gbogbo ìgbà òbí fún ọlọ́ọ̀gbọ́n bá ní èlò lè fi ẹ̀yìn tó bá bẹ̀rẹ̀ gbogbo ẹgbẹ́ ìlú àìkọ́lẹ̀ tó lọ ẹjọ́ ní kí gbogbo mímọ̀ kò wáyé wá gbogbo ẹgbẹ́ tí wọ́n jẹ̀rọ wà lórí kí aládé ẹ̀rọ ìmọ̀lẹ̀ àwọn àti àrà padà ní ilé ọmọ ilé kí ló fa ìfẹ́ tó tẹ̀lé sí wọn nígbà tí wọ́n láti ṣe náà wà gbé òní wúlò fọ́fọ́ ìdílágbọ́ ìdí òfin lè sọ wípé àwùjọ́sì náà nínú sọ̀rọ̀sọ rẹ̀ gbogbo tó ti omi náà tí ọ̀pọ̀lọpọ̀ pé ghana mọ̀ sọ yìí tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbogbo tó ti omi náà ó ti bá wọn ní èdè ara wọn àti ẹgbẹ̀rẹ̀ àbá kọ́ra ti gbé lọ ó fi ra wọn sí kìíní ìlú ìfàgbára padà náà wọ́n fi gbé tí kò ní padà tó ká inú wọn bá ti wá sí ìlú lábẹ́ bí èso rí òkú àlọ́kọ̀tà lọ́ba yóò lè fi gbé láńgbó yẹn lọ. tọ́lá ti tẹ́jọ́ láyé ọ̀rọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ ìjọba yẹn padà ó sì fẹ́ gbèrò pé tọ́lá ti tọ́jọ́ ló pa òun ó lè rẹ́ bọ́ kí ní ìgbẹ́ni láwọn ẹgbẹ́ wọ́n tó lẹ́rù lẹ́rù tó wọ́n kọ́ kà yìí tó rìn lọ bí ìpàdé pé ó ti di oúnjẹ ẹ̀ṣọ́ rẹ̀ gbé nípa kọ́ mọ́ra ó ti rí gbé ẹni ó ti yẹ kí ó ti lọ́sí náà bí i ìgbé ìlú àpá àwọn àgbà díẹ̀ díẹ̀ àpá àwọn àjò olórí ẹni tí ọjọ́ pé ìtọ́ba ń lórí ọ̀rọ̀ ẹni wọ́n máa ń jẹ̀má káwá pàtàkì. Àlejò àkọ́kọ́ ọgbọ́n wà nípa ọba nígbà tó àpá ìkà ọba nígbà ó sọ fún àná wípé tó bá pè tí a bá ti tẹ̀ látẹ̀ tẹ̀ tẹ̀ látẹ̀ wà nẹ́bí àti abọ́dúkù olùdà sí àwọn àbá yá àyọ̀ ẹ̀dí náà àwọn àti ìmọ̀ wa ti lọ́sùn rọ́ọ̀lù àwọn ìgbà ó lè wọ̀ ní kú ojú méjì àwọn àbá ojú méjì àwọn àbá bá àwọn àbá kan ti sí àwọn ìjọba àwọn àbá kan ti ìjọba ìdíkan ìgbà àwọn àwọn àbá nìkan jẹ́bẹ̀ àwọn àbá kan ti yé ìfọ̀ pé àtàfà àtàwọn ìjọba olùkọ́ ìdáhùn ìfọ̀ àwọn àbá ọ̀rọ̀ ìtọ́lọ́sì fún àtìlẹ́sì ìtọ́jú òdodo yìí téèyàn ó kì í rọrùn onídọ́dọ̀ àwọn àbá ajẹ́kùn ìjọba tó wà bẹ́ẹ̀ ti ṣe àwọn àbá àtàlẹ́ òkùnrin àtìlẹ́ ìgbà kó kàjẹ́ àwọn kàjẹ́ olùmú ìgbẹ́sẹ̀ àwọn àbá àjẹ́ òkú sàlàyé. ẹlẹ́ẹ̀kejì àwọn sùn ánà wà sàrànà ọdún kàmí padà mọ̀ ní sábà ní àwọn

tó wà tí ó sàmì ìdájẹ́ sí ọlọ́run tí ò yọ wọn lóòrùn ìjókòó ẹ̀kọ́ wájúmà ó ń dẹ́kun ìlú ẹ̀dẹ̀kẹ́ gbogbo ẹ̀ka olóòmà rọ́pò àwọn ọmọ tuntun wọ́n lè gbé láàyè ìgbàjọ́ tó máa wẹ̀rẹ̀ ẹ̀dẹ̀dẹ̀ wọ́n sì lè gbé èsì kọ́dà wọ́n lè wọ́n ṣe tó àwẹ̀ káàmù ọlọ́dọ́ àwẹ̀ ìkọ́gbọ̀n àkọ́gbọ̀n mẹ́rin wọ́n wá ní ọjọ́ kọ̀ọ̀tù ní ìjókòó kan ní aláṣùwárí ìdè máa àwọn káàdì ọ̀kan yìí fún ọba náà ọjà òjò wa padà bákan náà ọba àjẹ́dà ọba kí wọ́n sọ pé ó fẹ́ máa tàbí àìmọ̀ta ìgbàgbà náà yá fún ọlọ́ọ̀ni ọ̀gá àbàlọ́ ẹnu ọ̀gá bẹ̀rẹ̀ yìí wà jáde là ọ̀rẹ́ rẹ̀ ní àyè ẹsẹ̀ mi lè ní ìrìn àjẹ́ múná wọ́n ti ní ìrìn àjẹ́ múná táwọn tí wọ́n ní mà táwọn jọ̀mọ́ kápẹ́ ìfúnpá èyí wá jẹ́ ọ̀gá wọn òní pé ṣé àpàtì àríyá láti bá ṣe ìwádìí ó wọ́n lè ṣe yóò mú ìdí tó báyìí bá ti ṣe èso bẹ́ẹ̀ àtúláyé má èyí ó sọ̀rọ̀ ara ṣùgbọ́n tó bá tó bá pọ̀ wọn máa dé bí bí wò yéjì abẹ́kẹ̀ àmà owó sọ́pọ̀ járíà kẹgbẹ́kẹ̀ náà tẹ́lọ wò bọ́ọ̀ bí ẹni kankan ní àwọn tẹ́lọ wò sí àdúgbò àwọn aláìní kọ́sọ̀ rẹ̀ dáadáa wò torí pé bọ́ọ̀ owó lè yẹ àwọn ọmọ ẹ̀mọ́ ìbòdì bí ọ̀rọ̀ jẹ́ náà ní India lónìí first layer àwọn ọkọ̀ ìmọ̀tá second layer àwọn ìmọ̀tá gọ́ọ̀tù náà ti lọ ọkọ̀ pẹ̀rẹ̀ àwọn ìpínlẹ̀ kí ọ̀gbọ́n mọ̀ sí ọ̀rọ̀ ọ̀dà àjà ó sì ní àpá ọkọ̀ ọ̀dà àti ìpínlẹ̀ ṣùgbọ́n wọ́n bí wà ní kí ọ bá ní kí lọ lórí nínú gbogbo fáfọ̀dé àgbà wá sí àríyá tàbí mẹ́rin òun náà lè lẹ́ṣin lórí rẹ̀ kéèyàn ọ̀pọ̀ ìmọ̀ká torí pé ẹ bá kọ ẹ̀dẹ̀kẹ́ ní kí ó tí ó kì í wọ́n wà láró tọ̀ nílé èkó ìbẹ̀rẹ̀ rẹ̀ nínú àwùjá ìbẹ̀rẹ̀ bí ó gbẹ̀rẹ̀ kì í àmà kí lọ gbé àwùjá ìbẹ̀rẹ̀ rẹ̀ yóò tún máa fún àmì tàbí òkú fún àmì ẹwú bàbá mọ̀ láró ẹwú bàbá wà ní ẹwú tí ó jẹ́ fọ́wọ̀ ẹwú bí jẹ́ náà iná lọ láti bí lọ́sọ̀rọ̀ jẹ́ náà káàkiri láti bá kí yọ ọ̀rọ̀ bàbá òkú sí sàmà yọ ọ̀rọ̀ bàbá ìlọ ọ̀pọ̀lọpọ̀ pé ìlọ náà ní kánà bí òdodo ló ànàbí ìwà kọ́kọ́ yàní ọ̀wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí wàá kọ́ lẹ́kẹ̀ẹ́ kì í bí lọ́wọ́ àkọ́kàlẹ̀ àdémẹ́sì bọ́ bá jẹ́ lẹ́yìn tí èèyàn bá ti bá wọn ọ̀nà yẹn bẹ́ẹ̀ wò káwọn ọ̀pọ̀lọpọ̀ àti kí ni ìpàdé ó Gbọ̀nàmọ́ bàjẹ́ gásìkè fọ́rí pẹ̀lú. Ṣùgbọ́n ìgbìmọ̀ ìtàkì ìpínlẹ̀, ìmọ̀ owó àlẹ́gbẹ̀ẹ́jọ́ máa jẹ́ fún. Ìmọ̀ gbogbo ọ̀nà tí èèyàn bá wá gbà fún fífẹ́ ìmọ̀kà lọ, bẹ́ẹ̀ ni ó ti máa gbà láàdá lọ kí tó bẹ̀rẹ̀ jáwọ́. Àwa ti àwọn tí a kú orí. Lọ́tọ̀ èmi lọ sí kìí àlùwàkíìlù ni wọ́n ti gbá ti jímà ní bẹ́ẹ̀rẹ̀ kì sí náà àgbà àtúráwù àwọn ọmọ padà tẹ̀lé ni pé wọ́n fẹ́ ṣe ìpàdé sí àkórílẹ̀ àti ẹ̀rù orílẹ̀ àti jọmọ́ àwọn tí wọ́n fẹ́ ìpàdé ní wọ́n ti wọ́n kò máa òun ní akéde ẹ̀wá wọ́n pé àyíra ẹ̀dá ẹ̀ẹ́dẹ́ bá yọ ọmọ ẹ̀wá ó lò wá láti ìsàlẹ̀ ní parí inú kọ àgbóhùn ẹ̀wá ẹ̀dá fún àgbóhùn ẹ̀wá ọ̀pọ̀ lọ́dún ewu ló ń tẹ̀lé ọdún tó jẹ́ pé àtàwọn àti à ó ní oṣù òkè kan ẹ̀kọ́ sórí ọ̀pọ̀lọpọ̀ oṣù òkè ìlédè àwọn tó ń ti dé fún kẹ́kẹ́ olówó ń bá kájẹ́ lórí wọn ẹ̀ tó lé kéjù nílé five hundred lamẹ́ríkà tí èsì ìdílé kékeré tí ò ṣe tí ò sí ju gbogbo ọ̀hún lọ. bàbá tí ẹ wá ní sọ díẹ̀ fún àwọn èrò gbàtẹ́ gidigidi ó lè dé ẹ̀rọ ó lè dé ẹ̀rọ nítorí pé ọbẹ̀ àjàmọ́ mẹ́rin náà máa lò. òun ẹ̀ tó kí sùn. àwọn ọ̀rẹ́ gbogbo ọlọ́run ti wá sí ayọ̀ wá sí láti ẹlọ ṣe ẹ́ẹ̀sì wà lórí adájọ́ parí ìfàlẹ̀ ìfúnná wọn ò kọ́ wọn lọ sí gọ́ọ̀mẹ́ntì lọ torí pé kò sí wà ní jẹ́sí kò nílé jùlọ láti rẹ̀ ọ̀dẹ̀ ẹ̀yà fún àwọn ọmọ nàìjíríà ẹ̀kọ́ ní nọ́mbà yìí ó lè rẹ̀ ẹ̀ lọ bọ́ us to two five nine three three four eight nine nine nine nine nine àwa wọn wá ń tẹ̀pàdé sí àgbègbè àgbáyé ọ̀ọ́nù mẹ́fà ní pẹ́pẹ́ déèyàn bá mú kí àwọn ọ̀ọ́nù fẹ́lá kìlọ́pọ̀ ọbẹ̀ kúta ìlódò èyí tọ́bẹ̀ tí ó ń rẹ́ ìlú èdè náà. tó bá ti ẹ̀jẹ̀ pé ààrà sí ẹ̀yọ́ sọ̀rọ̀ èrè ká ajẹ́ tẹ̀lé àti ìṣọ́kù wa tó báyìí àti ẹ̀sìn wa gẹ́gẹ́ rẹ̀ ẹ wá wo tí wọ́n ti rọ́pò ètò ẹ̀ka bá ní àpá àti àti àwọn ń bá yàrá odó òkú nǹkan ọ̀tá ìjọ̀lọ́kúlọ̀ ní àpá kìí ti bẹ́ẹ̀ ní wọ̀ àti kẹ́ẹ̀dẹ̀ nǹkan ní nǹkan dá wọ́n dá nǹkan ẹ wọlé náà lọ kí ni ẹ̀sìn ìgbẹ́ mi náà lè fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀ẹ̀ẹ̀ máa wọlé oṣù wọlé fẹ́rẹ̀ ó sì ti kọ́lọ̀kọ̀lọ̀ àgbègbè nínú wọn sálámà tẹ́lẹ̀ sí ayé mi tí o ti jọra wọn àwọn gbọdọ̀ bàjẹ́ dà ní pé ó sì rí bẹ̀ wọ́n rẹ̀ òye ká wà ní ọwọ́ ọ̀rẹ́dàgbà mẹ́jọ wà lókùn ẹ̀gbẹ́ wọ́n ti fẹ́ ìtàkùn wàlíyìnà ọ̀pọ̀lọpọ̀ màdẹ́dà ọ̀pọ̀lọpọ̀ ìlú lóṣìṣì làwọn olóògbọ́lẹ̀ tí àjọ pàdé lórí dáadáa ọ̀pọ̀lọpọ̀ sí à táàbù wá tipẹ́tipẹ́ èyí tó ti fa ìdí lílọ yìí òun náà ní láìpẹ́ ìsàkọ̀lọ́ lọ jẹ́ ibi táàbù máa pín wà lẹ́nu ọgbọ̀ngbọ̀n àwọn ọ̀sán sáà àkọ́bàdé àdáhùn mẹ́tò wọn parí ẹ̀yẹ ìkọ̀ọ̀kan wa gbogbo ẹni tó wá gbá sí ìgbàdí àná àkàfẹ́ pẹ̀lú orí àgbẹ̀lẹ́yà láìpẹ́ àmà sọ́rọ́ pọ̀já sí àkàfẹ́ ìfọ̀fà náà eléyìí ti fi á máa mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀sìn tó mọ́ni ẹ̀sìn wa ẹ̀sìn tí èyí ẹ̀sìn ẹ̀sìn ni ẹ̀sìn wa ẹ̀sìn tó ṣe é sọ ní ẹni ààyè ni ọ̀bẹ̀rẹ̀dà wa kà wá jọ èyí wá fún èsì òní àwọn ọmọ wa wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgàgà olówó olówó wa wọ́n ń tọ́mọ nígbọ̀mọ olówó wọn ò tọ́mọ nígbọ̀mọ mùsùlùmí o. ìdí máa ń wo olówó òní kọ́tọ́ wípé déètì tí ó wà lẹ́nu ọ̀nà fún àmà rẹ̀ wọ́n máa sọ wípé fifty million rà á ọ̀dà tí ó ti fún wáyé àwòkù yẹn ní ẹgbẹ́ ìsìnkú ìjọ lábẹ́ká lọ́kùnrin ìjọba bá bẹ̀rẹ̀ ọjà òṣìṣẹ́ ọmọ tí ọ̀nà ọdún yẹn láàrin oṣù kan kàgbọ́ ìlú bàbá náà dàbẹ̀ bọ́ọ̀lù ìmá wà jẹ́ bí ìsẹ́yìn ló ṣe ra ìtẹ́tọ́ pé èyí ni mo ti mọ̀ èyí ni mo ti rí pé ọ̀tẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀tẹ̀ èyí ni mo ti nínú létí ẹ̀fọ́ àtòkítìrò ìjẹ́ ìkèrè tí mo ní àkókò ẹ̀yà ìjọba ìnáwó ìyàbá dé bíi tọrọ wá dà lónìí rẹ bàbá àti ó sì dùn ọmọ wọn méjì náà nàbí alápò òun náà wọn gbé àwọn wọn lọ ní àwọn tí wọn kì í sẹ́ńtì àwọn pàdé wọn bá dì ẹgbẹ́ wọn ní ìgbà yìí ara wọn tó wọn wọn kú máa ìlú wa ṣẹ́ka mi ṣe wà ní ó máa ń kẹ̀kẹ́ ó tẹ̀sí sáyẹ̀dì náà ó tẹ̀sí láti ẹ̀jẹ̀ náà àwọn lẹ́tàdì ẹ̀sùn kí ẹni tí wọ́n mú tẹ̀rí lọ ó ẹni gbogbo ẹ̀ náà gbẹ̀rẹ̀ náà gbẹ̀rẹ̀ bá bá fọ́ fọ́nà náà ọlọ́run ká ìdáàlà pé ìwọ́n ń pe ọlọ́run ọlọ́run bàbá lọ́rẹ̀ ní ọlọ́run kẹ́lẹ́ ọlọ́run ti jáde jẹ ìlú àkúrò ọlọ́run jáde wọ́n ti wá lẹ̀ àwọn ọmọ wa lóde wọ́n tàbí àgẹ̀rẹ̀ ayé ti di ayé tó yẹ pé èèyàn sí èèyàn pọ̀ sójà lè jọ ọ̀bá àyàdà nílé yóò fi tọ́ mi yìí àdúrà tọ́pọ̀ tọ́pọ̀ bàdẹ́gà wọ́n ní òbí ní jẹ́ká fún ìlú tó sára ọlọ́dún ọlọ́dún ayẹyẹ gbọ́dọ̀ tó pàtàkì ìmọ̀lẹ́ ó sì pàtàkì àwọn onímọ̀ ọ̀rẹ́ tàbí ẹlẹ́mọ̀ náà ó mọ̀ ní ìṣẹ́wá ní paríparí. àdúgbò náà ti máa ń ṣàdó ẹ̀kọ́ yẹ àwòrán àti ìmọ̀ ẹ̀kọ́ mi wọ́n kọ́ àti ìmọ̀ àná sẹ́ni ọlọ́kọ̀ọ́ba tó ń tọ́ ọba tí ò ní wúlò fún mi o ìdájọ́ àjá máa ní kò máa kò lẹ́yìn òṣèlú kò lẹ́yìn ìgbàlá tí wọ́n ti ní ìtàn ìjọsìn sọ́jọ́ dà jáma yùjáwó ti rájú àti wọ́n ti wọ́n wọ́n wọ́n wá. fàyú kọ́ọ̀bì náà ọ̀rọ̀ yẹn ti wúrẹ́ wọ́n bá ń tẹ̀ ní náà. fàtẹ̀ ìdájọ́ kò àkọ́kọ́ ọ̀rùn ìbáyé àkọ́kọ́ ni ibi tó ń jẹ́ máa ń dúró nígbà tó ìbáyé agbẹ̀rù fún rẹ̀ nígbà tí wọ́n bá wà láyé ẹ̀ ìfowópamọ́ àjáde ńlẹ̀ yóò mọ̀ wá ṣe kò ní àti náà yẹ kí ìkàn bá gẹ̀rẹ̀ lórí lórí tó. Gbogbo ẹgbẹ́ tó wà ní ọjọ́ wọ́n mọ̀ wá gbogbo ẹ̀rọ tó ti gbé kí wọ́n bá ń tó wa ní ìjọ ní ìlú ọ̀hún kí mo ti ọ̀gbà tó bẹ́ẹ̀ kí wọ́n kí ẹ̀ ti lé fún o. Fọyẹ̀ ṣé màá yà wọ́n náà àwọn ọmọ náà bà tó lò wọ́n bà yẹn. Nígbà tí wọ́n á àkáàfà àwọn àtúrẹ́ alàbẹ́kù dáwọn ìmàrún tí wọ́n kọ́ pẹ́pẹ́ ẹgbẹ́ ẹgbẹ̀ta lẹ́yìn yóò ní bẹ́lá wọ́lá àti ilé ọ̀nà tó ń tó yẹ lé ẹgbẹ́kù gbẹ́gbẹ́ ìgbà tí wọ́n kọ́ pẹ́pẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wà àti ìdí ọwọ́ tó gbẹ́gbẹ́ ẹ̀jọ́ bí àdínkù bọ̀ ní abẹ́kù máa ń lọ́pàá pé ẹni tí bá ń tẹ̀lé fún ọ̀nà àbú kí ọ̀nà ọlọ́wà fún wọn ìfẹ́kọ́ wọ́n máa jẹ́ méjì wọ́n máa jẹ́ wọ́n tó wà lọ́wọ́ lẹ́nu nàìjíríà ṣùgbọ́n tí ẹ̀ káàdì fún mi kánà wà bẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ gbogbo tó ti wà lọ́wọ́ ìṣẹ́ àǹfààní ni o gbogbo tí ó tó àǹfààní o ní kó fi mọ̀ wá o àtàwa àtàmọ́wa àtàyàwa àtẹ́bíwa lọ́sì àyàtò ní ọ̀rọ̀ ìjàmọ̀ ọ̀tún àlùyọ àyàtò ní àwọn ọ̀rọ̀ ọ̀gá ìlànà ìlànà alhamdulillah فالحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمة والنور ثم الذين كفروا بربهم يعملون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سليما يصلح لكم أعمالكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد قال فوزا عظيما أمة الإسلام فقد فضل الله سبحانه وتعالى العلم وفضل أنه على سائر خلقه وارفع الله سبحانه وتعالى قدرهم ورفع درجاتهم قال الله سبحانه وتعالى والذين اوتوا العلم منكم درجات فربنا سبحانه وتعالى اعلى ذكر اهل العلم وكيف لا فهم ورثه الانبياء جاء هذا الحديث ابي هريره رضي الله تعالى عنه وجاء من حديث ابي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينار ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه فقد أخذ بحظ وافر أمة الإسلام كفى العلم شرفا أنعم الله سبحانه وتعالى بما حظه أن يستغفر لهم جعل مصرحا من حديث رسول الله صلى الله عليه وسلم معلم الناس الخير بما كل شيء الحديث أمة الإسلام وقد أوصى طبعا على أمتي طلب هذا العلم الشرعي جعلني حديثة مالك والحقيقة الرسول الثاني حسن أن رسول الله صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم بارك الله لكم شكرا وسنة ونفع الله إياكم بما في مولاك الحكيم فقل ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاتبعوه إنه هو الغفور الحمد لله وكفى وصلاة الله وسلامه على عبادة المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام أهل العلم علموا قدر هذا العلم وعلموا مكانته فقالوا من سلك طريقا يظنه الطريق الموصل الى الله سبحانه وتعالى بدون علم فقد سلك عسيرا ورام مستحيلا كيف لا ربنا سبحانه وتعالى اثبت في كتاب العزيز ان القلوب التي تحشر حق خشيته قلوب العلماء قال الله تعالى إنما يخشى الله من عباده العلماء أمتنا أوجب الله سبحانه وتعالى طاعة أهل العلم بدأت عن صلاة رسوله فقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم لم الاختلاف أو الاختلاف الأمور بعضها ببعض أمر الله تعالى بسؤال عن العلم فقال فاسألوا عن الذكر إن كنتم لا تعلمون أمة الإسلام فجروا إلى الله ارجو الى كتاب ربكم وسنه نبيه صلى الله عليه وسلم ففيما وفقوا فيما ففيما قول لكم وفيما ساعدتكم في الدنيا والاخره ونسال الله تعالى كما الرسول يساله ان ينفعنا بما علمنا وان يعلمنا ما ينفعنا ونساله سبحانه وتعالى ان يرفع قدرنا في الدنيا والاخره وان يرحم علماءنا احياء وأمواتا وهم على ذلك قدير وملزمة كثير وأقام سبحانه وتعالى أن يجعل ولياته ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام المسلمين اللهم ربنا عز الإسلام المسلمين ودمر أعداءك لك الدين اللهم ربنا دمر أعداءك لك الدين اللهم ربنا عاملنا بما نسأله آمن التقوى وعن المغفرة ونفس علينا بكلامنا ونفسنا عن اللهم ربنا اننا معيدا ونسيرا وانت كل ذلك المستضعفين بلاد المسلمين والمن في كل مكان اللهم فك عبد المسلمين يا ارحم الراحمين اللهم ربنا ردنا اليك ردا جميلا اللهم ربنا ردنا اليك ردا جميلا اللهم ربنا احسن عاقبتنا في امور كلها واجرنا من خلف الدنيا ومن عذاب الاخره عباد الله وانا ربكم سبحانه وتعالى بحقه فلا في بنفسي ومن الناس من ذكر سنه بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المفروض القائل فيما خلف يقالك من صلى على صلاة صلى الله عشرة اللهم ربنا صلي وسلم وبارك على نبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر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 المغضوب عليهم ولا الضالين هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم هم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 لا يفكر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا ظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن ولكن أكثرهم للحق جاهلون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع الظلم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله